adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ fún bàbá wa green for god green for god tó fún wa ní t-shirt pẹ̀lú flag adúpẹ́ lọ́wọ́ wọn èmi olúṣẹ́gun adéwálé láti ifọ̀ local government ni mo kí n pé ẹ ṣe púpọ̀ ọ̀nà àbáwọn àbùkún yín a ti ṣe long video but eh, long video yẹn kò lọ ló yẹ kí n sáré ṣe small video yìí pé kí n fi dúpẹ́ lọ́wọ́ yín so bí wọ́n ṣe ń lọ ẹ̀rọ máa tún máa gbọ́ ẹ ṣe púpọ̀ àtúndì di more help bí aṣọ bí t-shirt bí fìlà táwọn èèyàn wá nídìí Ọlọ́run á bá ràn yín lọ́wọ́ o, ẹ ní dààmú lágbára Ọlọ́run. Ilé Green for God kò ní jóná lágbára lọ́wọ́ Ọlọ́run, a ni. Oòduà jẹ́ ìgbà kó ní gbé lọ́wọ́ Yorùbá nation, Yorùbá nation no going back. Ifọ̀, local government, Ọlọ́run á fún wa, ràn wá lọ́wọ́. Àdílé ìlérí láṣẹ Èdùmàrè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà tẹ̀lé fún wa ní aṣọ ìdí ẹ̀ní, a fi sáwà Aṣọ Ẹ ṣé fún wa, ẹ ṣé. Thank you so much adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ fún bàbá wa green for god green for god tó fún wa ní t-shirt pẹ̀lú flag adúpẹ́ lọ́wọ́ wọn èmi olúṣẹ́gun adéwálé láti ifọ̀ local government ni mo kí n pé ẹ ṣe púpọ̀ ọ̀nà àbáwọn àbùkún yín a ti ṣe long video but eh, long video yẹn kò lọ ló yẹ kí n sáré ṣe small video yìí pé kí n fi dúpẹ́ lọ́wọ́ yín so bí wọ́n ṣe ń lọ ẹ̀rọ máa tún máa gbọ́ ẹ ṣe púpọ̀ àtúndì di more help bí aṣọ bí t-shirt bí fìlà táwọn èèyàn wá nídìí Ọlọ́run á bá ràn yín lọ́wọ́ o, ẹ ní dààmú lágbára Ọlọ́run. Ilé Green for God kò ní jóná lágbára lọ́wọ́ Ọlọ́run á ni. Oòduà jẹ́ ìgbà ní gbé ọ̀dàlẹ̀. A lọ́wọ́ Yorùbá nation, Yorùbá nation no going back. Ifọ̀, local government, Ọlọ́run á fún wa, ràn wá lọ́wọ́. Àdílé ìlérí láṣẹ Èdùmàrè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà tẹ̀lé fún wa ní aṣọ ìdẹ́ẹ̀nì, a ní fi sáwà tí. Aṣọ gbogbo tí Thank you so much.